tó gbọ́ so àìfọláyìnbó ọlọ́run gidi ní ọ̀rẹ́ mi ṣé èmi gbé wòtòwòtò ìwé tàlù kèwé no o ẹ̀yin kọ́ ọmọ oníkàwọn ọ̀bẹ́ nìkan kọjá o wọ́n ṣeré pa ní gbogbo àṣeré pa ń bì ni o <laughs> ṣé èmi <laughs> ṣé èmi ẹgbẹ́ wàhálà yóò gbé kò sẹ́mi ẹni tí yóò gbé wòtòwòtò lálẹ́ mi yóò gbé wòtòwòtò wíwé tó bá débi àárín kan tó bá tó ìgbà tán bí ọ̀rẹ́ mi lẹ́gbàánú lánàá tó bọ̀ta amúti amọ̀ ọ̀rẹ́ mi tì là ń rọ lẹ́gbàá lẹ́gbàá o là ń rọ yìí là ń rọ yìí wọ́n bi nínú ni kò sí ẹ̀ ní ẹ̀ sábà rí bẹ́ẹ̀ yẹn là ń rọ ọ̀rẹ́ mi ó ti tó ohun ẹ̀pẹ̀ fún wọn ni òótọ́ ni nà àwọn kan máa rò pé bóyá lómi kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ wàláì kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ kò lè sẹ́ni tí ò lólùbáwí ọ̀kan tá a fi máa ń kọ́wọ́ lẹ́gbàá mi ni torí àwọn olùbáwí wa torí àwọn tó máa ń pè ah, ní pé à ìdó ni da ìnáwó ní torí ẹ̀ ni jùgọ́ tó bá wà láyé tó bá lólùbáwí tó bá lólùbáwí ó kàn máa sùn ó kàn máa pasùn ayé ni ó máa rẹ́ máa yé ni so o gbọ́dọ̀ lólùbáwí tó bá wà nílé ayé tó lólùbáwí tó rò pé ah let them go no no no no sometimes you do something some people some people will call you ah no you don't do ó máa tọ́ni agbọ́dọ̀ lólùbáwí òun la ṣe máa ń sá dáwọ èmi ò tí ẹ mọ ẹni tó gbowó star o bí ó bá tẹ̀ tí lówó star kan gbowó star lọ èmi wọn gbowó star lórí péjì tèmi ṣe bí mi ń gba tèmi kọ́mẹ́dì là ń ṣe ẹ bá ti rí pé mo ṣe kọ́mẹ́dì lórí péjì yín nìyẹn mo ti kó ń bẹ̀ kọ́mẹ́dì ní ìgbẹ́ni kankan jà ìgbọ́tẹ́ni kankan ní lọ sójú péjì kílé tí mo fi wò ṣánfọ́ mi lójú bẹ́ẹ̀ ni mo ń wà bẹ́ẹ̀ àbígbà tẹ́ ẹ̀ lórí péjì gbogbo yẹn kiri àmọ̀rí ìṣúwọ́ṣìn mi ò ní pé kàkà àti fẹ́ fi wà mi ò ní mo ti gánú ayé ju kí n máa lọ fẹ́ kàkà àti lọ wọ́n ló máa mi lọ́dọ̀ ẹ̀ tó ní rí mi mọ́ nobody yẹ kí yàn ká ṣe pé confam ni ọ̀pá àti òṣù ọlọ́run ṣá òótọ́ ni because sí ẹ̀bà tó bá búlì yín tẹ bá ń dákẹ́ tẹ bá ń dákẹ́ ẹni ẹ̀ máa rò pé bóyá òun jẹ lọ ni mama tági pé à ah, ọ because ìlò òfẹ́ sọ̀rọ̀ gbà mí yàn má fẹ́ sọ̀rọ̀ yàn ẹ bá ní tẹ wèrè sí wọn lórí tẹ bá ṣe tán ẹbẹ ara lé yín ẹ má bínú sàn ẹ má bínú mà ẹ má bínú ṣùgbọ́n tí ọba lólùbáwí ẹ̀ ní lọ tó bá gbé nǹkan dání torí pé a gbé nǹkan dání alólùbáwí òun la ṣe máa la ṣe máa la ṣe máa ń store pẹ́dà tẹ̀sẹ̀ rí wàyí torí tíyàn bá olùbáwí òun ló dáa wọ́n ní kíyàn sọ̀rọ̀ fún ọmọlúwàbí kó gbọ́ràn òun ló dáa tí ba bá ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni ó tọ́ kò easy láti ṣe o ṣùgbọ́n tó bá lè rí ṣe wàláyò ti tán tó bá sì lè rí ṣe kò tí wọ́n sọ fún àwọn èèyàn nìyẹn ká má sì lè rí ṣe ó máa ń da easy o àmì ah, nípa arọ́ fún yín o ah, kò easy o bọ́ tó bá sì lè rí ṣe ó ti tán o gbọ́dọ̀ léèyàn méjì kan tó ń bẹ̀rù màmí máa sọ fún ìkan pé o gbọ́dọ̀ lólùbẹ̀rù ẹ̀wọ̀n ẹ̀dá tó bá ti wà nílẹ̀ ayé tó bá ti lólùbẹ̀rù irú wọn náà máa ń pasán irú wọn náà máa ń kó sí kòtò tán kiri mọ́ wọn ò ní gbọ́ràn ẹ̀dá tó bá bí pé à kò sẹ́ni tó lè bá mi sọ̀rọ̀ ta ló wọ́n máa bá a sọ̀rọ̀ kò ní gbọ́ irú ẹ̀dá bẹ́ẹ̀ yẹ kò kò jẹ́ láwùjọ ohun èèyàn o gbọ́dọ̀ lórúbáwí o gbọ́dọ̀ ẹni sọ pé wọ́n máa sọ pé káì ewúrẹ́ gan tó bá ní káà ó lè padà lọ síbẹ̀ bọ̀já ó sì ṣe káà ó sì sáná wọ́n ṣe káà ó sì sáná òjijì ẹ̀gan tó bá mira kí ló tó fi mì ìgbà mi agbọ́dọ̀ lólùbáwí agbọ́dọ̀ rẹ̀ ń tó sọ fún wa pé káà ṣùgbọ́n tí ọ̀gá wá sọ pé òun ò lólùbáwí òun ní mo ló pólò wèrè lórí sọ fún pé wọ́n gan mo lólùbáwí ṣùgbọ́n mo ló pólò wèrè tèmi jẹ́ kò fi wọ́n five minutes ẹ̀kọ́ ni ó ṣe ṣòfún wèrè mi mo bá ṣe ṣòfún wèrè lẹ́ẹ̀mejì ó ti jọ jí wèrè pọ̀ ni ẹjọ́ síwí pọ̀ bá ti ṣe ṣòfún ẹ̀kan ẹni tí mo ẹni pé nìyẹn pè mí lẹ́kàn mo mo mo mo wọn èpè fún nínú ìbọ̀sẹ̀ kó tó nípa àjọ kọ́mdà àlẹ́ náà ó di àtúnjọ padà rẹ́rìn tí mo bá lẹ̀ ṣe bẹ́ẹ̀ ó ti fẹ́ máa gbé mi tàbáyé ó ti máa mọ́ wọn lára ẹ bá ti pé àmọ̀rí òṣèré tí mo máa bí wọn ti tẹ́ni iṣẹ́ olórí burúkú fámọ́rì máa dá ẹ lóhùn padà ní àbí tí wọ́n pè mọ̀ pé ẹni ìmàkọ́ àwa kò rí bẹ́ẹ̀ o ẹ bá ti wá ṣe bí olórí burúkú máa fún ẹ ní wo ẹgbà ẹnìkanukù sẹni tẹgbẹ kò sẹni tí ò lẹgbẹ oníkanukù lọ́wọ́ bó ṣe lẹgbà tèmi lọ́wọ́ ni mo ṣe ní tiẹ̀ lọ́wọ́ àwọn èèyàn kì í understand bẹ́ẹ̀ bó ṣe lẹgbà mi lọ́wọ́ mo ṣe lẹgbẹ ẹ lọ́wọ́ ọwọ́ máa jura wọn jura wọn lọ ni torí èmi tẹ máa kọmẹdì ni àbí wàá mọ̀ pé kò ń ṣe kọmẹdì nígbà tí bá mọ ẹgbẹ́ wa tí bá kó ẹgbẹ́ ẹgbẹ́ tí gbogbo wọn ọwọ́ kémi máa ń tọ́jú ẹgbà sọ́wọ́ ni ẹgbà tọwọn yìí fi bú ẹ jẹ pé gbogbo wọn mọ bó ṣe ń bèbú yẹn wọn máa ṣe ṣòótọ́ yẹ pé key point wọn ọ̀nà bí tó yẹ kán búyàn gbàlélẹ̀ bí tó máa búyàn gbàlélẹ̀ dẹ́kẹ́ sọ̀rọ̀ sẹ́yìn ọmọ dàbí pé ẹ̀ ń sọ̀rọ̀ gbàgbó mo káwa máa ní key point lọ́wọ́ ta máa silent washer àbí àwa silent washer báyìí àwa silent washer a ní gba gbogbo everybody lọ́wọ́ àwọn silent washer ló wọ́ sí jù so ẹ jọ o ẹ máa jà ẹ má máa jà ẹ jẹ́ ká lọ wòran wọ́n bá ti tàn lọ́la any shot máa lọ wò ó kọ́mẹ̀ntì mi lẹ̀ ní rí mbẹ̀ tí máa ṣe mistake like màá sáré unlike ẹ̀ torí mi ò like peace lè mi mi like mi tó ti ń jà ẹ ní ní kíyàn méjì máa jà tí wọn bá dẹ̀ ti ń jà kan ṣàbọ̀ ẹ má rọra wọn mu bẹ́ẹ̀ mo sọ fún dk kí ló ń gbé wọn tó yẹ kó máa gbé síbẹ̀ fún. ẹ play voice note ẹ jẹ́ ká gbọ́ my own be say i no go do pass by abọ́njú ọlọ́run má ta sí ìbàdá ah, ah, mo fi skip ọlọ́run last king <laughs> last king wetin dey sue no keep me for darkness o ojúdá dky try as much as take voice note to bank to collect money <laughs> that part of Jota Motugari. Yes, people can play voice notes. You know why you need to play for his voice notes? Two in two way. See, in your bass of phone, pay. O kọ me mi ṣe mọ̀ kí voice note ṣe dá lélẹ̀. Tí èèyàn bá sọ fún ẹ pé ẹ má bínú tí mo bá rí kọ́mẹ́ǹtì yìí mi ò rí kọ́mẹ́ǹtì bí mo ṣe second phone mi. Ẹ jẹ́ kí n máa bẹ́ẹ̀ bí àmọ̀ yìí má rí tí èèyàn bá sọ fún ẹ pé òun fún ẹ ní nǹkan tó wá sí public tó wá sọ àbí ó sọ nǹkan báyìí tó wá parọ́ mọ́ ẹ public ó lè fi voice note báàkì níwọ̀n tó bá lè tó bá máa ń rìkọ́dù ni o bí èmi mi ò rìkọ́dù mi ò mọ ibi tí rìkọ́dù ń lọ ó dàbí lánàá tẹ́nìkan pè mí òun ló pè mí òun ló sọ pé Amọ̀rí mi ò rìkọ́ọ̀dù ẹ o Amọ̀rí mi ò rìkọ́ọ̀dù ẹ o ẹ̀rọ tó fẹ́ béèrè lọ́wọ́ mi kò sọ̀rọ̀ rìkọ́dì náà ọ̀rọ̀ tó béèrè lọ́wọ́ mi ò jọ̀rọ̀ méjì báyìí lọ tí mo dá lóhùn mo wá béèrè lọ́wọ́ ẹni yẹn mo ní ẹ dúró kéde fi sọ pé rìkọ́dù mi ẹ ṣe mọ̀ pé ní fúrákàsì wọ́n máa ń rìkọ́dù mo ń ṣe mo gbé fúrákàsì síta ni ọmọ ìyá kí n sọpọ́tì láti kí n Hmm. nag two fight case àwọn alábòsí dè yín bọ́ sàmúrì báyìí housing now support tí wọ́n ti ní ẹ̀ àwọn olórí burúkú wọ́n support kí n wá ẹ̀ mo wá ní mo wá sọ fẹ́ nìyẹn pé mi ò rìkọ́dù yẹn o ẹ sọ kọ́ tẹ́fẹ́ sọ pàtó nǹkan tó ń sọ gan kò ń ṣe kan tí ẹ lè rìkọ́dù kò tí yẹ pé ọgbọ́n lè gbọ́ ni wọ́n ní nǹkan tẹ̀bi lọ́wọ́ mi yìí kò ń ṣe kan tí ẹ jẹ́ kí n sọ̀kọ́ tó béèrè tẹ́ni ẹ béèrè tó bá kí nǹkan tó yẹ kéèyàn lè rìkọ́dù yẹn ẹni yẹn ní pín ìjà amọ̀rí wọ́n ṣe pé wọ́n pe nọ́mbà mi dúró wá dùn mo wá gbé e lórí rẹ̀ kásán kásán ìkọsẹ́ ni òpè mi rí mo ní àtà ló ń sọ̀rọ̀ ìlà sọ̀rọ̀ ìlà ó lè mọ mi orí social media mo wà mo mọ̀ pé mo ti mú nọ́mbà sọ̀wọ́ wọ́n ń dà ó ní ìjà tó ń ṣẹlẹ̀ yìí mo ní ìjà wo náà sọ fún yín pé ó ṣẹlẹ̀ àbí bí kémi mọ̀ bóyá bí ṣe dá wọn lóhùn náà ṣe sọ bẹ́ẹ̀ mo ní ìjà wo náà sọ fún yín pé ó ṣẹlẹ̀ èmi inú ilé mi mo wà mi mo bí ajá ń ṣẹlẹ̀ wọ́n wá dá mi ló wọn ní irọ́ mo sọ fún ẹ̀sìn pé silent watcher ni mí ẹ̀ mo ní ẹ̀ sọ bẹ́ẹ̀ gbà tẹ̀ pè mí sí ẹ̀ mi ò rìkọ́ọ̀dù ẹ o nítorí pé mo sọ pé ìjà wo ni mo sọ fún yín pé ó ń ṣẹlẹ̀ wọ́n ṣe sọ fún mi pé mi ò rìkọ́ọ̀dù ẹ mo ní mi ò nǹkan tẹ̀ béèrè lọ́wọ́ mi èsì ni mo dá yín lóhùn pé ìjà wo ni mo sọ fún yín pé ó ń ṣẹlẹ̀ àbí ìjà wo mo mọ̀ bóyá ó ń ṣẹlẹ̀ lẹ́ni ẹ wá ní ẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe dá mi lóhùn ni mo ní mo máa dá yín lóhùn bẹ́ẹ̀ nítorí pé èmi èmi mi ò sí ní right position tó yẹ kẹ́ ẹ pè mí àwọn tó yẹ kẹ́ ẹ pè ní yẹ kẹ́ ẹ pè kọ́mẹ́dì lèmi ṣe so tẹ́ bá wá pè mí pé ìjà tó ń ṣẹlẹ̀ lórí social media kí lẹ ẹ pè mí fún kí ni ẹ ń pè mí fún ṣé bí gbogbo alájọ ní dátà tàjọ ń wo nǹkan tó ń ṣẹlẹ̀ àbí ẹ rí ẹni tó sọ pójú òun fọ́ ẹni tójú ẹ̀ bá fọ́ kò ní rí i tẹ́sí ẹ̀ bá di tí éjù tèmi ò fọ etí mi ò dì mo ń rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ so ìjẹ́ ẹ má rẹ́kọ̀dù mi o mo ní mi ò rẹ́kọ̀dù yín kí mo fẹ́ rẹ́kọ̀dù yín fún ẹ̀yin lẹ́ bèrè pé jàmí ẹ̀ nígbà mo sọ fún yín pé ó ṣẹlẹ̀ tó bá yẹ kí ebi ṣe sọ fún yín ní èsì tẹ́ ẹ̀ láìkì tẹ́ fẹ́ gbọ́ bó ṣe yẹ kí n sọ nìyẹn ṣó ti yé yín ló bá ní ẹ yẹ kí n lè sọ bẹ́ẹ̀ torí ẹ jẹ́ ṣe bẹ̀rù mo ní for the first time ẹ bá má pè mí gbàtẹ́ sọ pé rẹ̀ ṣe bẹ̀rù kílẹ̀ pè mí fún ẹni pè mí because ó dàbí pé ẹ ti pè mí sí ẹ̀yin gan ti rẹ́dì pé ẹ fẹ́ gbọ́kọ̀ ni ẹni ìjà tó ṣẹlẹ̀ níjà ò lẹ sọ fún yín kó ṣẹlẹ̀ ẹni ṣe ẹ̀rẹ́kọ̀dù mi ṣé ẹ ti ẹ ti expect kí n fẹ́ rìkọ́dù yín tẹ́lẹ̀ ni ẹ à kò ń ṣe bẹ́ẹ̀ mo ní à ní ẹjọ́ ìjà ó náà sọ ẹ ó dáa ṣé wàá níjà tó ṣẹlẹ̀ méjèèjì yìí ó fẹ́ wá judge ó ti mẹ́ni tó fẹ́ support mo ṣe gbé ẹnu ilé ẹni tó fẹ́ support báyìí mo ní ẹjọ́ mo fẹ́ ṣe nǹkan kan mà ẹ jẹ́ kí n ṣèbí nọ́mbà tẹ́ fi pè yín mo lè bá yín pè yín pè yín padà ó ní ẹ mo ní màá pè yín padà. níṣòro ara láti àná yẹn láti àárọ̀ àná yẹn mo ṣẹ́yìn yẹn sí blocking hmm, lè yẹn dá dúró. thank god àbúrò ní wa lẹ́gẹ̀ẹ́ mi wá sọ fún mi pé ẹni yẹn ó ní ó lè ní kò mí ní mo mọ̀ mo ní mo mọ̀ mo ní òòlù kí mo ṣe wá èsì tó kọ́kọ́ bìrì lọ́wọ́ mi pé òòjà tó báwo dẹ̀ ni mo ṣe oríjà tó ń ṣẹlẹ̀ lójú lórí ayé lórí social media sí mo ní bó ṣe bèrè kọ́ ó ní bó ṣe bèrè ọ̀rọ̀ yẹn mo sáré sọ pé ìjà òun sọ fún yín kó ṣẹlẹ̀ nítorí ẹni yẹn kò ṣọmọdé ohun àgbàlagbà lóhùn yẹn gan mo ní tí ìbá tètè sọ bẹ́ẹ̀ irú wọn lọ máa ń rọyàn mọ́ nǹkan tí ò kọyàn mo ní àsọ̀rọ̀ nǹkan tí mo sọ ẹ ṣọ́ṣọ́ pé wọ́n ló pè mí báwo ló ṣe máa bílí pé mi tó pè ṣé mo ṣé mo mo dẹ̀ sí máa sáré gbé rẹ́kọ́dì sórí igbá mi ò lè sáré gbé sórí igbá bẹ́ẹ̀ yẹn náà mo ní àtẹ̀tí pé bó sí ẹ̀dá láàyè tó wà lórí lára tó lóun pè mí bí àmọ̀ríṣà àwọn sí rẹ́kọ́dì jọ kí n fẹ́ ṣe ẹ̀sìn jọ kí ló ń sọ ẹ̀sán gan kí ni nǹkan òun gan tó ń sọ tí màmá tí gbé rẹ́kọ́dì síta. Si do mélòó ni phone tí mo ní mélòó ni space mi tí màmá ṣe àbí èèyàn èèyàn tó tó tó save five years recording òun ló mọ bó ṣe save ẹ ṣé fóònù five years ṣé no àìká ìná fi sí ni mi ò mọ mi ò mọ mi ò lè ṣe èrò ní fóònù tí mo ní tí màmá rẹ rẹkọọdù èèyàn káàkiri ayé mi máa báyọ̀ sọ̀rọ̀ freely ni gbọ́kọ̀ mi ṣe rí ni ọlọ́run ìyá tètè yá ṣáwọn sí blocking ẹ kóra ní kò lórí fóònù tèmi ẹ̀yin gan ẹ ti ní inú tó inú mé inú burúkú wa bá mi ìjà owó náà sọ fún yín pé ó ṣẹlẹ̀ tí ẹ bá lè sùn tí ẹ lè wo tẹmọ pé ẹ lè parí ẹ ẹ for now ẹ ọ̀fù dátà yín tẹ bá ti mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ lè gbà ara yín ò gbà mo ń wá advice yín ìwọ tó bá ti mọ̀ pé ara ẹ ò lè gbà tó ò lè tó ò lè stand there i'm advising you for now ẹ kúrò lórí facebook táre ò bá lè gbà torí bó o bá kọ́mẹ́ǹtì sí ó yẹ kó kọ́mẹ́ǹtì tó bá hiyẹ máa bá mi o tó bá lọ gbé nǹkan sí ó yẹ kó gbé sórí péjì ẹ tó bá fúláàgì péjì ẹ ó lọ nìyẹn tàbí tó gbé fámílì ẹ jáde torí ibi títà yìí máa lọ ó máa débi pé wọ́n máa gbé fámílì ara wọn jáde ìwọ tó bá kọ́mẹ́ǹtì wèrè kí fámílì ẹ bá má lọ fojú ko ó jẹ́ mọ̀ọ́kan tó ń ṣe ó ní ibi tí koríko you uh, are forced to go read any available no be yes ibi tí korí ibi tí ẹni méjì bá ti ń jà koríko bẹ̀ kò ní gbé rí ìwọ tó bá ti mọ̀ pé o ò lè kọ́mẹ̀ntì ẹ torí wọ́n ṣa kọ́mẹ̀ntì káàkiri ni o ó mọ̀ kíkọ tó fẹ́ kọ kò wà reasonable má kọ ìkọ tó fẹ́ kọ ó mọ̀ pé à rí profile yẹ tó kó gbogbo fọ́tò ọmọ ẹ̀ síbẹ̀ ó wá lọ kọ́mẹ́ǹtì tó bá kó RIP sí lórí tó bá gbé àwọn ọmọ ẹ̀ jáde tó bá nà wọ́n pàṣùn jọ tó bá ké mákèdórí péjì mi o mákèdórí inbox mi o torí ọlọ́run ẹni awí fún ọba ọba jẹ́ ó gbọ́ ẹni asọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà ni ẹ láti wí kókókókókó awí kòǹkó kọ́ lọ́rọ̀ gbọ́ kí lọ́rọ̀ bá ṣe kí ló máa ṣe fún yín òun ló yẹ kẹ́ ṣe o tẹ́ bá lọ kọ́mẹ́ǹtì tó bá mú yín má wàá sunkún sọ́dọ̀ tèmi o torí ò lè rí mímí tó ti ń kọ́mẹ́ǹtì mo máa lọ wo ṣóò ni mi máa lọ wo ni mi ò ní kọ́mẹ́ǹtì ń bẹ̀ tó bá fẹ́ wọ̀n kó fẹ́ wo ó fẹ́ máa wo ó eh, fẹ́ máa ka kọ́mẹ́ǹtì máa wo báyìí gbé fóònù ẹ̀ síwájú kọ́mẹ́ǹbà kọ́wọ́ ẹ̀ bá má lọ tẹ̀ nǹkan tó yẹ kó tẹ̀ tó bá fẹ́ ka kọ́mẹ́ǹtì wipe away tíbí wọ nkẹ̀ ẹ̀ náà so bẹ́ẹ̀ so ìwọ tó bá sì mọ̀ pé for now tíbí wọ ló tún ṣẹlẹ̀ Monica ṣe tíbí wọ ni tó bá sì mọ̀ pé for now Oh, let me. Oh, ò ní jẹ́ kó gbé fámìlì ẹ jáde o ò ní jẹ́ kó rèjò ìpele ẹ lórí sórí má comment ìgbà sínú wọn tìmù ni tí tìmù bá dẹ̀ tí ó dàbí pé tí wọn bá fẹ́ gbàtà fẹ́ gba òmìnira fún Nàìjíríà báwo ló ṣe rí wọ́n ja ìjà yẹn débi pé ṣó ti yé yín wọ́n ja ìjà yẹn débi pé ó dàbí pé ó dàbí pé ò understand nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ kí n sọ fún ẹ àwọn tó ń jà yìí they are in war vice and president ṣó ti yé yín náà wọ́n wá fẹ́ pínyà àwọn kan máa lọ àwọn kan máa tẹ̀lé wọn ayé ti dáyé ni kò ayé abanilé ayé ni ìwọ tó bá má ké sínú ibọ̀sì ni o màá mọ ìwọ blọọkù mi wàhálà yìí màá ṣe blọọkì tàbí kí n gbé pè fún ẹ torí ẹni ayé fún ọbàjẹ́ ó gbọ́ ni ẹni àsọ̀rọ̀ fún ọbàjẹ́ ó gbà ni ìwọ tó bá ti mọ̀ pé o ní àyà tó lọ́yàn lọ́ọ̀bẹ̀ ọyàn lèmi ní èmi ò láyà ọyàn mo kó sáyà kò sáyà bẹ́ẹ̀ tó bá sì mọ̀ lọ́bẹ̀ lọ kọ́mẹ́ǹtì torí lọ́wọ́ ojú ogun lé ni tó bá ti wá calm down ẹ wá lọ comment padà but for now starting náà ṣì wà so ìwọ tó bá ti wá fẹ́ rọ any speaker mo wọ speaker to bá mọ̀ pé ah mo fẹ́ lọ support gbẹnu sí kó support èèyàn téèyàn bá rántí ọjọ́ ibi to ti jọ bẹ̀rẹ̀ pọ̀ tẹ̀tí jọ ṣe rí Aye aye, fracas ti lọ tó máa na máa tẹ máa gan fight no more gan fighting if you want to analyze analyze analyze am because dem man pay the show I'm mori i think say na comedy you dey do ni why you dey talk waiting i talk I'm amori i think say na com wetin you talk kile talk kile sọ ṣé ti sọ nǹkan tí mo sọ ni ṣé you wan make the D you ni na <laughs> skin èèyàn mẹgbà kìsìn nna ịnụ ga-fukọrọ Mo agba ṣe bíbí mi <laughs> ṣó ti yé yín <laughs> last king wọ́n fẹ́ da wọ́n fẹ́ sọ di ẹ̀rìn ìwọ mi lọ́wọ́ ṣó ti yé yín tó bá ti mọ̀ bẹ́ẹ̀ jọ èyí tó jẹ́ tèmi tẹjọ́ rẹ mi ẹ ṣọ́ra fún comments i know you love who you support i know i know you want to fẹ́ dá ayé fẹ́ fẹ́ la but ẹ wọlé kẹ́ bá wọn gbàdúrà tó ti ẹ gbàdúrà ẹ gbàdúrà tó ti ṣe so ẹ má rọ̀ mí mọ́ o kọ́mẹ́dì lèmi ṣe o mi dá dúró kọ́mẹ́dì dẹni gbogbo kẹ̀dẹ̀ tó dé kí owó yín tó ṣe kíní ni mo ṣe wọn máa ń yọjú sí oníkàlùkù ìjà yín ò dẹ̀ wá délé sí kẹwàá ní kámọ̀ nípa kọ́mẹ́dì ẹ̀ irọ́ èmi ni mi ò ní jáde wá báyìí fi ṣe ọ̀dọ̀ yín ṣe kọ́mẹ́dì tíjọ tí táìmù bá yá màá báyìí fi tára yín bá ti jọ wálẹ̀ màá ṣe kọ́mẹ́dì ẹ̀ ara yín sì ń le lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ kàṣíkù tọ́wọ́lọ́wọ́ ń le lọ́wọ́lọ́wọ́ ẹ̀ ń bá lọ ṣe pẹ́ ni bíyàn gbórin sí bíyàn bú mi máa bú padà ṣé ó ṣépè fún mi lè ṣépè fún ni aláìsí bíyàn ṣépè fún máa ṣépè fún padà bíyàn gbórí ẹran sórí máa gbórí èkúté sọ́pọ̀lọ́ ẹ̀ ọláì ah, bíyàn bí ó yọ jókòó bí ó mọ̀ jókòó jókòó máa dá ta gígún máa lọ máa dá sóbù ẹ̀ á ta Aja wọn ẹ̀wọ̀n ẹ̀wọ̀n lo social media máa máa rẹ́rìn máa fi rẹ́rìn o sẹ́ni tí o so yóò máa dọ́dọ̀ mi o mi ṣe kọ́mẹ́dì ni mi fẹ́ kẹ wájà káàkiri ẹyin tí ẹni ẹran yín ṣe sọ́ọ̀tì ẹran yín ṣe gan ẹ fún wọn sinmi gan ṣe wọn tó yẹ pé bẹ́ẹ̀ náà ti wá nítorí pé mo bí sí gbogbo yín ti wá káàkiri èyí mẹ́ṣẹ̀ òótọ́ ni ṣáà mo bí tó ti wá bí ọ̀ bí ọ̀ bú mi bá fẹ̀ dílẹ̀ máa dá tákíkú sábẹ́ yín ẹ bá wọn ìwọ̀n ìwọ̀n ìwọ̀n ní social media máa ma fi yín rẹ́rìn-ín ẹ bú mi lásán má dáta gígùn sábẹ́ yín.